أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوانا الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìjọlọ́n kó máa bá àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá ń gbìyànjú tẹ̀lé ìlànà wọn ibùdó ọgbẹ̀rẹ̀ àlùkìyàmà àbẹ̀lọ́n kó ṣe wá ní mùsùlùmí gbogbo ọjọ́ tá a bá wá bá ọlọ́run wà látàmú tó náà ilá wà á ń tọ́ mùsùlùmọ́ ọlọ́run wá bá ilé ní episode forty three apá kẹtàlélógójì rèé nítorá tá ń sálàyé yẹ́dìbò làhádà rèé nìha fẹ́ẹ̀rí tíra ìyàwó Sheikh Muhammad Saleh Al-Munajjid bàbá sí ìbẹ́láyé ọlọ́njẹ́ wọn kan dáadáa ìjọba kan tí ó náà ìkó sọ́ní láti ìkí ti lé lógún ọdún ti kọ́ èmi ti máa University of Ilorin and mo fi University of Ilorin lẹ̀ 2005 2026 ọdún mélòó more than twenty one years the University of Ilorin lẹ́yìn. so bàbá ìwà wo àwọn èèyàn tó ti ń ka tíra yẹn láti gbà yẹn wọ́n ti translate it to different languages of the world. orí náà ẹ má wòlú òkè fẹ́ẹ̀ka kéré ẹ wo tíra àwọn òkú kéré àbí jama a ti lo forty two episodes apá kẹtàlélógójì rèé mo dẹ̀ ń sọ fún yín pé pẹ̀lú bí a lónìí àti ìgbé ìdájú kíra ẹ̀. 90 nínú tọwọ́ mi ń bí 94 pages òun ni kíra ẹ̀ ẹ̀rí kó kéré 94 pages ní abẹ̀dẹ̀ page 45 àìsẹ̀ ń lọ dájú nù page 46 òun láti fẹ́ bẹ̀rẹ̀ lónìí. so bàbá yóò máa gbalada ọlọ́jà wa náà gbalada ọ̀hún àwọn tẹ́tà wa náà ó ṣe tí ọmọ lọ láíláí ọlọ́dẹ àrùṣe o ibi tá a parí sí ìgbẹ́jọ́ ni ta amúdù nọ́bọ̀ ìlànìmọ́ra àtìlà jìnnàbíyà bó ṣe jẹ́ èèwọ̀ haramu ká mọ̀ọ́mọ̀ máa wo obìnrin àjòjì ká mọ̀ ránjú obìnrin mo tẹ̀sọ́ jẹjọ pé kọ̀fẹ́ ẹni tó fún ìnáwó alásìkò ìkọ̀bẹ́ẹ̀ sí o àfihàn díẹ̀ tọ́lọ́ bá ṣe kéde owó sẹ́ni wa bàbá ti lé ní hundred tó lò yìí dání wà láyé àdánwò lágbé dání irinṣẹ́ dáwà lágbé dání irinṣẹ́ ìyàpọ̀ ọlọ́run lágbé dání ọwọ́ àkúgbò láti ṣe kí ni o láti gbogbo àwọn wà fífà ṣe tèmi láti ń ṣe àrẹ̀ àǹkáwọn èèyàn lẹ́kọ̀ọ́ online alòzúmọ̀ gọ́gù gt gbogbo ẹ̀ oríṣiríṣi tó yé ní ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn social media yìí wọ́n ti sọ dìrọ̀rùn wọ́n ní ká mọ̀ọ́mọ̀ máa wo obìnrin tí èsẹ̀lẹ́kọ̀ọ́ wa àràmù ó ti wá sọ̀rọ̀ débi gbogbo àwọn fídíò tánṣe lórí social media ní ìsọ̀ kí owó lọ́pọ̀lọpọ̀ kì í ṣe tẹ́ ẹ bá rí fídíò lórí social media over eighty percent ẹ̀ fídíò rádaràdà ni pàápàá lórí YouTube Facebook lákòókò ẹgbẹ́ nìsín content iṣẹ́ wo lẹ́sìn àmì content creator àwọn ọ̀sẹ̀ kan bẹ àìgbó kọ rẹ̀ tẹ́lẹ̀ bí ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ó ti ti ṣẹ́ báyìí èèyàn fẹ́ fi ọmọ yín iṣẹ́ wo lẹ́ ṣe yóò tó sọ if comfortability pé àmì content creator ẹ bá mi ẹ bá mi tú sí Yorùbá kí ni Yorùbá content creator àwọn bóòlù àti fẹ́ tu náà èèyàn bá bá ṣe tú Yorùbá ṣùgbọ́n tó àtúnlẹ̀ ojú méjì wò pé content creator kan tó mú láàká ìdání ìkan tó mú yàpọ̀ ọlọ́run dání ṣùgbọ́n tẹ́ ẹ kó content creator 100 jọ bọ́yẹ yọkan àbí méjì tó lè tó mú láàká ìdání o tó bá tó dá kan àwọn náà tó fẹ́ ya wòlì mọ́ ọlọ́run lọ́wọ́ jẹ́mọ̀ tẹ́gbọ́n tó create content dáadáa èèyàn díẹ̀ lówó lọ wo kọ́ńtẹ́ǹtì táwọn èèyàn wò èyí tó mú ìhòhò obe èyí tó mú rádaràdá tó mú wẹ̀rẹ̀láìsẹ́sàn dèdèrè ìfẹ́ dàdàdà ní ìfẹ́ àwọn ìtàwọn èèyàn máa wò lù so jẹ́mọ́ káwà máa wo bí lójú ayé lórí fóònù àràmú làwọn àfáàṣù owó gbáàlì omi owó tán omi owó gbogbo àwọn kárádà àdáyì àfáàdẹ̀ fún wa lẹ́rìí wọ́n tó kóòtù àyà kùnà ní sọ́ọ̀tù náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jama mo rọra mi àtẹ̀yìn ọmọ àyà ọlọ́jà rí lò ká máa màmá wo obìnrin àjòjì pàápàá pẹ̀lú pẹ̀lú adùn pẹ̀lú adùn gan ni kó o tó mọ̀wò pẹ̀lú lọ́fù tẹ̀kẹ̀ yẹn tó lágbára torí rẹ̀ ti wá ń lẹ̀ kí náà wá kún pa wa. ìmọ̀lẹ̀ ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wa jù báyìí lọ láyé ìjọ ṣùgbọ́n a rí pé ìmọ̀lẹ̀ ẹ̀sìn yẹn ti ń dẹ́rù ara tó ń dé mọ̀lẹ̀ kù lára wa ìyókù wà ń bẹ ẹjẹ́ ara ojú wa ń lẹ̀ ọlọ́dẹ aṣọ afọ́ aláàtúbọ̀ ti di nǹkan míì tó tó jẹ́ haramu jẹ́mọ́ ṣe ń gbọ́ mi o àdìyáta kí ọkùnrin ọ wà kọ́mọ̀mọ̀ jowú ìyàwó àtàwọn ọmọ rẹ̀ obẹ kọ́mọ̀lákàkọ́ sọ̀rọ̀ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ obẹ àbáwọn obìnrin tọ́lọ̀ kò sí lábẹ́ àárín tí mo dé mo fẹ́ ká farabalẹ̀ jàmọ́ o àárín tí mo dé mo fẹ́ ká ṣe kéne ká fi ara balẹ̀ gidi sẹ́ẹ̀rí nínú tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó gan wọ́n ti ya kéèké bọ́kọ lọ́wọ́ báyìí ọkọ ọmọ wa rò pé wọ́n lọ máa wá dá ìbọ́ọ̀sì ìyàwó ìlú tó ní kọ̀ọ̀kan fẹ́ẹ̀rí kálukú akótó ti wa wọ jí wa lọ́wọ́ ẹ̀yà sí mo fẹ́ kẹ́ ẹgbọ́ àmì tí mo dé kódà tọkọ jẹ́ àpò tọkọ ń tíyàwó ló dẹni tí ó ń fi àwọn nǹkan tí ọ̀yẹ kọ́ máa fi polówó ìyàwó ti dẹni tí ń polówó ọjà lórí social media tó ń dùkì tó ń jùrù tó ń ju báyà jama àwọn ọmọ mùsùlùmí pàápàá tí ìbámọ́ gbogbo ẹ̀mọ́ ti Facebook èèyàn fẹ́ polówó nìkan ẹwà bòbú o ọ fẹ́ polówó ìjáàbù ọbẹ̀ polówó jàlábíà ọbẹ̀ polówó glove àti ṣọ́ọ̀kì jẹ̀mọ́ ìtọ́ntà ọ̀dà àbí ọ̀dà ọ̀dà àbí ọ̀dà ni ọwọ́ afẹ́ polówó yọ́ mọ̀ wá jó Obi ni o òun kẹ́ lónìí kọ́ bu o mọ̀ wá sún ọmọ rẹ̀ síta báyìí mọ̀ gàyàtà mọ̀ ìkébé yọ ọmọ dọ́gbọ́n jó yọ ọmọ dọ́gbọ́n ṣe wèrè òní lówó yọ wà wá bí wákà kan sẹ́mi wákà ìsàràmù tí wọ́n bá ti lùlù sí wọn ò lùlù sí ṣùgbọ́n wọn ọ̀dọ̀gbọ́n máa jó àwọn èèyàn wà á wò ó abúti ráwọn ẹlẹ́yà gẹ́gẹ́ tí wọ́n tẹ̀ sí jù bá ń lọ gan ìfẹ́ máa dákọ̀ púpọ̀ jù mọ́ àwọn pages kan lórí social media tẹ́ báwọn ẹlẹ́yà bẹ́ẹ̀ tí wọ́n ti ẹ̀rí wọ́n ti wọ́jà seven nínú wẹ́rẹ́láìsẹ́sàn téèyàn bá àwọn ẹlẹ́ ilé àwọn ẹlẹ́ ayére àwọn ilé ìṣẹ̀lẹ̀ àtọ̀lọ́n táwọn àfa wa tí wọ́n ka tí a fún wa táwa náà wá ń kà fúnra wa tá a rí pé à ntọ́lọ̀ ń fẹ́rẹ̀ wà láì ọ̀rọ̀ obìnrin ló ẹkọ́ sọ pé èèyàn ń bojú ẹkọ́ yọ sọnù báyìí náà ẹjá sọ pé obìnrin ò bojú ọkẹ̀ ń lo khimar kò bojú kò lo glove wọ́n fẹ́ kọ́ máa ṣe dìde rìn ká tó wá ní ọ̀tọ̀ tó wá lóògbò ojú kí láǹfààní ojú tó gbò gbogbo fi kọ sẹ́wọ̀n rẹ̀ la ti rí ń ta yìí gbogbo ojú tó ògbò gan àtìmọ̀bó yóò ti pa àbó òdúdú ó ti yọ bí ojú rẹ̀ méjì rẹ̀ tó jẹ́ pé ọ̀fẹ́ ẹ̀dẹ́ mú àti rí pé ẹlẹ́ àpòparì ẹlẹ́ àdúdú rẹ̀ gbogbo ṣé ìfọ́ra rẹ̀ àti rí pé ẹlẹ́ àọ̀rọ̀bọ̀ rẹ̀ ẹlẹ́ àlẹ̀pa sáńdẹ̀ rẹ̀ ìjáàbù ìròyìn bíi méje làwọn àfáà mẹ́ka àwọn àfáà òkèdè àti pé wọ́n kà wọ́n mú wá pẹ̀lẹ́rìí èmi fojú wà láì mo fojú ara mi kà nínú àwọn tíra kì í ṣe tíra kan mo ti kà náà o mo kà nínú àwọn tíra tíra bàbá yìí ló bá ti bẹ́ẹ̀ bàbá albani bẹ́ẹ̀ bàbá bọ́lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfọwọ́ abúmọ́lì kamal bọ́lù sẹ́yìn sáàlì àtàwọn mi ìpàdé fóònù ẹ̀ ń dùn jẹmọ́ àwọn àfọ́ àwọ́ lìsì àwọn ìròyìn bíi méje tọ́yọkọ́ wà lára ìjáàbù jẹ́mọ́ fẹ́ gbálàyé ọ̀rọ̀ mi nínú àwọn ìròyìn báwọn obìnrin fa oléèsì lásìkò ọ̀pọ̀ wọ́n ní dáàbù aláyẹ̀kúnà zinata finapsi ìjáàbù ọgbọ́dọ̀ jọ́sọ̀ jẹ́mọ́ fi gangan kálukú wa mi mò ń ọmọ ìyá mi ẹ jẹ́ ká lukọ́ padà lọ́lé àwọn ẹlẹ́yà wa ṣé wọn máa kó sẹ́sì jáàbù tí wọ́n bá ti ń kó sẹ́sì jáàbù kèé sí ìjáàbù tọ́lọ̀ tànà bí mo jẹ́mọ́ ìjáàbù tó sì yẹ ká lò irú ìjáàbù wo ni ìjáàbù tọ́lọ̀ tànà bí tó bá ti di wípé ìjáàbù jẹ́mọ́ ẹ̀ máa gbọ́ mi o á yẹ kú náà fàbí fáábọ́n á yẹ kú náà fàgùfàgọ̀ rọ́ìrọ̀dọ̀ yíkè wà lẹ́ orí mo ti sọ nǹkan náà tíra torí tí mo ti kà láìpẹ́ ìgbà ní ojú wa má jẹ̀bú méje ní ilẹ̀ fújà àwọn bí inú àwọn àfọ àka mẹ́fà àwọn bí ìka mẹ́sàn wọ́n bẹ̀ mẹ́rin wà ní Kùránì àti súnà ìjà ààbò gbọ́dọ̀ fẹ̀ rọ́ìrọ̀dọ̀ yíkè kò gbọ́dọ̀ wà tight fitting ó gbọ́dọ̀ wà ample

wọ́n sì jọ dúró nínú kọ́mpáàdì ẹ̀ ọkùnrin sì ń bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ ó sì feel comfortable ó sì feel at home ìwé ìjọwọ́ ọmọ rẹ̀ ni ọkùnrin tó ọmọ rẹ̀ kọ̀ wá ṣe kí síbà ṣe sàláwọn àlékún mo fẹ́ fi ọmọ yín ni o ó sì bù òfin kọ̀rọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ wọ́n sì jọ ń sọ̀rọ̀ ó sì rí ẹni àwọn ìgbẹ́lẹ́ káre rẹ̀ ọmọ pé dájú ẹ̀ ní o ó tún feel comfortable ìwọ náà tó rí pé it's normal ah dàjú ní ọ ọkùnrin tí wọ́n ti gba jímọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbé Sunday lé lọ́wọ́ ọkùnrin tó jẹ́ pé ìyàwó rẹ̀ kẹ́ǹtẹ̀ ládàradà kìíní ẹ mọ̀ sẹ́ni sẹ́kì ó bójú o ó ń lò jáàbù àbí kò tiẹ̀ bójú ó ń lò jáàbù o ọ̀rọ̀ ìyàwó àtọmọ rẹ̀ nǹkan rí wọ́n ṣe wọn ọba àmọ́ ṣe kọ́ni ọmọ rẹ̀ ń lórí social media wọ́n ra ọmọ yẹn ọmọ táyé ní láyé ń gbọ̀n wọ́n níyàwó yín náà wọ́n náà ń sọ òkèrè lórí WhatsApp kíyàwó ọmọ ibi tó bá yẹ kéèyàn ó ti ranjú èèyàn máa ranjú bẹ̀ ni o àfà tó orígbà míì ó lè wà láti kọ ọgbà fóònù ọwọ́ ìyàwó rẹ̀ pé o tí ì tó lo agbẹ́sù tó bá fẹ́ jẹ́ ìyàwó mi o gbogbo tí ò ń ṣe ẹtún ọdẹ àbẹ̀wò tó wá dé ìlú inú àwọn obìnrin tí wọ́n ń ṣe ìyapọ̀ ọlọ́ọ̀nì wọ́n bá blọ́ọ̀kù ọkọ wà lẹ́wọ̀n blọ́ọ̀kù ọkọ tí òfin ní máa rí gbogbo rádàrà àwọn náà máa pé dáwọn tó èmi máa ń sọ ìṣe blọ́ọ̀kù ìyàwó mi tẹ́ ẹ bá ti rí ọkọ àtìyàwó tán blọ́ọ̀kù ara wọn wọn ò lẹ́tọ̀ọ́ kan jọkọ àtìyàwó ẹranko làwọn méjèèjì wà láìsí bá fura pé ìyàwó mi kan blọ́ọ̀kù ni màá rí sálá burú kọ̀tọ̀kọ́ jẹ́rìí àwọn òbí kí ló blọ́ọ̀kù mi fún social media ìtọ́wà kò ní pé mo fẹ́ kẹ́ ẹ rí tí mò ń ṣe o àáfà tí mo bá pò rọ̀ṣídà sì ló kọ̀ tọ́ ọ bá kiri mi tí n bá pò sí ẹni tẹ̀lá yé jọmọ́ bá ń ṣe àrẹ tọ́ bá jẹ́ ẹsẹ̀ ìgbẹ̀sẹ̀ ẹsẹ̀ gan-an wà conscious I'm very conscious before I post or share anything wàhálà mo wà conscious pé ṣé n tí mo fẹ́ ṣe àì ṣé láàdá ni ó mọ̀ wá fún mi ni àbí kí ni ó àbẹ́fẹ́ ìròkè mo ṣí tọ́jọ́ pẹ́sẹ̀ ni ó mọ̀ wá ṣùgbọ́n ní èsì màlẹ̀ káwọ́ mo lè ṣí àmì kémi ó pé à ẹ máa bá ń ṣí ààrẹ kọjẹ́ pé lọ́dọ̀ lè ṣí why will I block you mo ní mo fẹ́ ṣe àǹkan ṣebí ká ẹlẹ́rìí ní kí mo tó blọ́ọ̀kù àwọn kan sí lọ́wọ́ àwọn ọmọ tán àwọn ọmọ obìnrin mo ti rí bàbá tó mú ọmọ rẹ̀ wá bá mi nínú mòfin hó ní sukú ọ̀dọ̀ mi ọmọ yẹn dẹ̀ blọ́ọ̀kù bàbá ẹ̀ ní wọ́sàpù tó bàbá ẹ̀ ní ìsáàkù ẹ̀ wá gbà wà láìmọ̀ bá ọmọ yẹn sọ̀rọ̀ dọ́ ọbẹ̀ máa sọkọ́ mo ní pé imani ọfà kò lára ẹ̀ nígbà tó ń wò èṣù bàbá ẹ̀ ní ìzáàzù ẹ̀dà mi wà láì àwọn èèyàn láwọn arọ́ máa mi ọmọ bébá ẹni ọlọ́ọ̀ni bàbá o àwọn èèyàn lọ́mọ mi èèrí náà mo bá lọ àwọn èèyàn ní kí n wo èmi wò lẹ́yìn kí n máa sọ bàbá dẹ̀rẹ̀ ó

mo wá lọ bí sẹ́tì mo lọ bí privacy ẹ bá ti máa sọ̀rọ̀ òkèlè sẹ́tì whatsapp òun rè lókè bí orí fóònù mi mo wá lọ wo bí àwọn ibi tá ti máa rí ìmúfò àwọn kan tí wọn lè rí status mo wá rí pé wàláì ó sábà bá rẹ̀ sí blọ́kẹ̀ ta ló sá sí blọ́kẹ̀ bàbá tó bí inú àfàọ́lọ́jì kú original father of thirty blocking ẹjọ sọmọ rẹ lélẹyìn àtẹyìn ẹnìkan tó kọ

bàbá a bọ́yá máa slippers ọmọ tẹ bàbá mẹ́lẹ̀ díẹ̀ ti ọkùnrin ọ sí ọ sí wọn tó bá wá jẹ́ bàbá bọ́yá wọ̀ ní orí èèyàn náà tí ọ̀sá ọmọ rẹ̀ obìnrin ìyàwó rẹ̀ wọ́n ń ṣe rádaràda ọdẹ̀ rò pé ọlọ́wọ́ táyé sáálé sùn ọ̀fà àánú rẹ̀ èdòwú bẹ́ẹ̀ni kan bá bọ ọmọ rẹ̀ obè lọ́wọ́ owó fídíò ní Facebook ọmọ rẹ̀ parí ss3 ó ṣe graduation wọ́n wá lóhun ní best student gbogbo ọkùnrin wá ń bọ ọmọ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú jáàbù ìwọ náà sọ wá ń kọ́mẹ̀tì àmà ah, brilliant daughter ah, wọ́n gba kùránì lọ́wọ́ rẹ̀ bóyá ní èsè kó dùn fún àwọn gbélé ọ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ dàrú lọ. jẹ́mọ́ ìfà ń sọ yìí kèé ṣe pé àǹdàgbò ńgbẹ̀ bá gbọ́ àdìsí lórí kéèyàn ọmọ làkàkọ̀ síyàwó sọmọ kéèyàn ọmọ máa jowú ìyàwó ẹ̀ èèyàn máa jowú ni o ìyàwó tèmi tọkùnrin fọ́ọ̀kàn kò sí tọjọ́ ọmọ mi lọkùnrin gbìmọ̀ ọmọ mi ó bẹ àwòsùnìlà àfáà ní tẹ́rí bàbá tí wúrò ni bá ń bẹ lára rẹ̀ ṣé ìsọ̀kankan fún mi kò ní wá gbìyànjú jẹ́mọ̀ tí láti òde ṣe ọ̀dà kí wàá ní wàhálà wa sáàbà wà lùmọ̀ ìyàwó tó fẹ́ torí wọn kú tó ní gbogbo sẹ́bà ń ṣe torí ọmọ ni torí ìyàwó ni ìyàwó ni ọ̀wà ní jẹ́wọ́ wà lùjẹ̀ mẹ́ ìgbọ̀ wà láyé wọn ò jẹ́ olè gbádùn ayé rẹ̀ ọdẹ fìfẹ́ ẹ̀ wọ́n bá ti jókòó kọ́sára sí ni gbogbo wa bá jókòó yìí tani ọ̀jẹ́ pé wàhálà ìyàwó ọmọ nípa wá fún lọ bàbá gbogbo aláàfẹ́ bá fi ẹ máa ń dáa jẹ ní àbí ẹ máa ń dáa jẹ ojú ti yí tó ń bẹ́ẹ̀ ojú ti yí tẹ̀sí tèmi lọ bàbá fẹ́ sọ́kù ẹ máa ń dáa jẹ ní àbí bàbá ẹ̀dá ti yí jẹ bàbá ẹ̀dá gbogbo aláàfẹ́ bá fi ẹ̀dá jẹ àbájá ẹ̀dá jẹ bàbá ẹ̀dá jẹ gbogbo afáǹdá jẹ ìyàwó àtọmọ tó wá ń forí ẹ̀ ṣe wàhálà wọ́n tó wá jí ọwọ́ náà lọ́rùn ọ̀rọ̀ rẹ méjì káta yé yanjú ẹ̀ fẹ́ràn ọkùnrin wàhálà ń bẹ lọ́rùn wa o àwọn ọkùnrin tó bá jẹ́ dàjú bọ́ọ̀lù bèbè máa ń sọ ni wípé wọ́n gba ṣòfò tó ń díẹ̀ wọ́n wá gbé ìròyìn lọ́wọ́ jẹ́mọ̀sẹ̀ ẹ̀gbọ̀n fún ọ Yorùbá wọn bá gba ṣòfò tó ń di èèyàn fẹ́ gbé kékeré lọ́wọ́ ìró sọ sọkọ inú kí lè wé èèyàn bá wọn obìnrin àwọn dà yúùfù pé ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ ọmọ kèé jẹ́ wọn pọ̀ mọ́ra ó débi ọmọ rẹ obìnrin bóde lé ọba wọn fún ẹjẹ́ kọ́ náà ọ̀nà wà pọ̀ ó débi ọ̀rọ̀ dráìfà gẹ ẹ̀ta ọ̀pọ̀lọpọ̀ ẹjẹ́ sáré má kálí àfọ àwọn abdullahi ibn umar radiyallahu anhu sàábé ọmọ sàábé ọlọ́ọ̀bá ní kí àwọn méjèèjì ó lẹ́ni tọ́lọ̀ fi fẹ́ràn sallallahu alaihi wasallam ànábì ń sọ fún wa pé sàlàsàtọ̀ ìrẹ́ èèyàn mẹ́ta kan bẹ ìrẹ́ èèyàn mélòó harramallahu alaihimul jannata alìjẹ́nà bí haramu haraman haraman tahariman ọlọ́run ti sọ dé wọ̀ wọ́n ní wọ alìjẹ́nà o jẹ́mọ́ wọn ní ṣe kí ni wà láì alìjẹ́nà dára mú fún wọn alìjẹ́nà ṣe kí ni ó di haramu fún wọn jẹ́mọ́ fẹ́ fẹ́ màmá mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ múdí mínú lè hámúrì ọmọ tí ọlọ́tí fẹ́ẹ̀fẹ́ eré èèyàn mẹ́wàá ni ó jí alátara ọtí tọ́mẹ́nú àdéhùn àbúdáwùdá èèyàn mẹ́wàá ni wọ́n sórí ibú látara ọtí jẹmọ́ àbúkú tọ́jú ọmọ ọtí ẹ sọ́ra fún ni ọ̀húnmú ọ̀ǹtà ọgbà àyàn ṣọ́ọ̀bù ọ̀bá àyàn rẹ̀ ọ̀ǹpá gbogbo ẹ̀ gbogbo àwọn ọlọ́tí torí mẹ́ẹ̀já bẹ̀rù ọ̀lọ́ mọ́kẹ̀mọ́ rò pé àwà láì olórí ibúlé ọlọ́gbẹ́dẹ̀ fún ọgbà wa mọ́ wà láì ọ̀sádùn bí ọtí ẹwà àwọn ọlọ́kadà tàmà mo ti rẹ́bà gbé ẹ̀ ṣàkíyèsí fresh bàbá fresh jẹ́ ti wáyé ẹ̀ náà báwọn títà bá rí mi gan wọ́n mọ̀ sí ẹ̀nà wáyé tó fárí torí fẹ́yìn òkú tí ni ẹwọ owó abá àjókòó yẹ owó nípa ti fresh bóyá mi nìkan ló bí ìpò fresh ló ní àbújá mi náà fresh ni ẹwọ àtàlẹ àwọn mẹ́ta mọ wọn bí ẹ ní ẹfà ní ó lẹ àfà wà láyà àwọn ọlọ́tí tí mo ọmọ ẹni mo fọ ọlọ́run fúra wọ́n mọ ẹni àdàràdà ni ìyẹn bóyá mi nìkan mọ sàkíyèsí o ojú wọn èdè ojú èèyàn ojú wọn máa ń pápá òfò ni ẹnu wọ́n máa ròdù wọ́n máa fọ̀ káàkiri ni wọ́n máa fọ̀ tó fò kiri ìsẹ́mi rẹ̀ bá gòlò wọn wọ́n máa ní diabetes wọ́n máa ní cancer wọ́n máa ní kidney problem àìsàn tí máa gbé wọ́n pọ̀ jama òwò àrí àwọn juice àwọn ginger juice òòrá àwọn juice àwọn òrìzóbò àwọn palatable delicious zobo

ẹ má tara bàbá àbíyá yín sórí o wà láì lànàbí ń sọ yìí ọmọ tí ń ṣe bàbá àbíyá ànàbí ní òde wà lùjẹ o àlùjẹ náà dára àkókò o àwa táà ní bàbá àbíyá à o ẹ̀yin tẹ́ ẹ ní o ọmọ bóde wọn bá wọn fi kí máa lò ní orúkọ ọmọ sórí ibú lára wọn wà láì pẹ̀lú súnà rẹ o lè sórí ibú lára bàbá àṣìyà rẹ tọ́lọ̀ ó sì tù ọ̀nà ọ̀nà àdìsí mọ̀ǹkà kìí sọ̀rọ̀ dájú mi o wọn ní ọba wọn fẹ́ bọ́ wà ń dá àdáàkà àlá àtúnṣírí kàbí máa láìsà lákàbí ẹ̀yìnmọ́n fàlà tó tẹ̀ wọn tí bàbá àṣìyà rẹ bá ní ọ̀fẹ́ bọ́ wọ́n ní oṣù kìí

bàbá rẹ̀ wá ní ilé mi ló ti wá sí ọya mú àdìsí tó ní pé aráàmù ni kọ́ ọ lọ sí súnmọ́ ọmọ ilé bàbá rẹ̀ ọwọ́ má bàbá rẹ̀ láti bàbá ẹ̀ wá ní ní oníwá súnmọ́ ọmọ rẹ̀ tí ọba ti wá sí ilé mi tọ́lá àwọn ọ̀dọ́ kan ò gbádùn ìtí òní ti ká lo agídí ọba bàbá ẹ̀ lágídí asá Yorùbá àwọn bàbá Yorùbá gidi wọ́n máa ń nífẹ̀ẹ́ tọ́mọ wọn bá bímọ àkọ́kọ́ kọ́ wá ṣe kéde ìwọ ń gbé lẹ́kọ̀ bàbá rẹ̀ ń gbé bàjá ìyàwó rẹ̀ wá bímọ ìwọ lọ́fẹ́ sí súnmọ́ ọmọ lẹ́kọ̀ bàbá rẹ̀ ní kọjọ́ àtiwọ́ àti ìyàwó rẹ̀ tó bá ti jọ kẹje tó kò sí bẹ́ẹ̀ mẹ́jọ lẹ́jọ àjọ méje ìjọ méje lè súnmọ́ bóyá òbí mọ ní Monday ẹ̀ lè súnmọ́ ọmọ Sunday bàbá rẹ̀ láti fi sátidé ẹ̀rọ ẹ̀bọ̀ bàbá láti fi súnmọ́ ọmọ wà á dájú ìyàwó mi ní transport owó ta pa àwọn mọ́tò a máa kẹ́rù ọmọ dání wàhálà yìí máa pọ̀ jù ẹjọ́ pẹ̀lú ọlọ́run dájú bàbá rẹ̀ ní èmi kọ́ bá ìwà sẹ́kọ̀ọ́ ìbàdàn láti kó ọmọ mi àfi tọ́mọ tó ọba sí ìbá sọ ọmọ mi lókun torí ẹ bá pé ọmọ tí bàbá rẹ̀ sọ fún ọ pé sọ máa lè ní ọ ọya má dìí ìtùwà tó ní kọ́ ọmọ wà fẹ́ súnmọ́ ọmọ ń bàdàn ọwọ́ ayapa bàbá rẹ̀ ó tó súnmọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọmọ bùnú ìjọba tí mo bọ̀ bàbá rẹ̀ wá torí fọ́ ọ̀wá tó súnmọ́ ọmọ bàdàn olówó ni wá súnmọ́ ọmọ rẹ̀ kọ̀dẹ̀ wá súnmọ́ ọmọ rẹ̀ èyí fọmọ rẹ̀ ọmọ bùnú ìjọba tí mo bọ̀ tó ọ̀bà ní wọ́n bá bẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ju bàbá rẹ̀ ọ̀yọ́ débi kí ló ìwọ ń gbé UK bàbá rẹ wá ní ọwọ́ bàálù ní ìbàdàn lẹ́tù wá tó súnmọ́ wọn ìròkè bàbá tó ya ẹ̀ràn bàbá náà wà nà lẹ́yìn nígbà bàbá yẹn ọ̀dà sáàdì pé owó bàálù máa pọ̀ etí òbí ni pé ọ̀dà bàbá wà ní ẹ gbọ́dọ̀ tó súnmọ́ ọmọ ní UK o ẹ gbọ́dọ̀ tó súnmọ́ ọmọ kankan UK èmi ni mo lọ ọmọ ìbàdàn láti ṣe ìtàwọn bàbá yẹn máa ń ṣe wọ́n fi ń ṣó pé they are responsible and dutiful ṣùgbọ́n kò bí ọ̀gbá ọ̀ bàbá ìlú ọlọ́mọ àbọ̀rọ̀ kẹ́ bàbá mi láì bàbá mi ò tiẹ̀ ní bá àkọ́ ni ní bàbá tó bí mi lọ́mọ bàbá mi ní ilé mi ló dùn àtò ọmọ bàbá tó bí mi bàbá mi níwà pẹ̀lú rẹ̀ fọ́ sí ìlú rẹ̀ mo fẹ́ yàwó bàbá mi nílé òwe ìlú lọ́fẹ̀ẹ́ yàwó àwọn bàbá yẹn ọ̀tọ̀ ọ̀bà kọ́ ni wọn ó lè gbàwé ó lè gbàwé dáadáa lára wọn o àwọn tí ọ̀bà ti ní í ṣe pẹ̀lú tàwíìdì ṣíríkù kankan ẹ̀ẹ́jọ máa lórí kima ní o nítorí àwọn ọ̀sọ́ báyìí àwọn ọ̀dọ́ kan ti sọ òbí wọn di useless parents ló kọ súnà ó kọ súnà táwa kọ́kọ́ súnà táwa kà ní ọtí à kò ní ká useless òbí wa ló kẹ́kẹ́ ká ní pé àwọn súnà wọ́n wà lọ bóbi wọn pé wọ́n wà ara níbi pé fún mi gbà kékeré ẹn tó bá mú ìrọ̀rùn wa yóò ṣe òfò lọ́dọ̀ ọlọ́run wà láì èmi ọmọ alùsùn ẹ̀yọkà tó ti bẹ́ẹ̀ ó sẹ̀ra mísíkì ọlọ́pọ̀ fún màmá rẹ̀ pé ẹ wàrà tẹ́ fún nígbà kékeré mọ́ wá dá padà olórí ibú ọmọ ní òdì bá wọ́n káwà ní ẹnu kánú gbogbo bá tí a gbogbo gbà. ìta kánú súnà ni wọ́n sọ fún ẹ pé ara àwọn mẹ́ta tó jẹ́ pé lọ́wọ́ àlẹ́ yìí mọ́ mẹ́ta ànàbí ló sọ bẹ́ẹ̀ abúlé ẹni ẹlẹ́ẹ̀kejì ni kílàfẹ́ alákọ̀ọ́kọ́ mọ́dúnmẹ́nu lẹ́kàbọ̀ ọlọ́kọ̀ọ́bù kílàfẹ́ ẹlẹ́ẹ̀kejì àlàáfù ẹ ti sẹ bàbá ẹ wàá gbàgbé ni afa o kí wàá wà tani o wọn táwọn kí táwọn pé á kí bí la. Ana ọ̀fẹ́ ká máa tó fúnra wa ní problem bí ìgbà tá a bẹ̀rẹ̀ pé ànà kọmọlá màmá ànà dàlú sẹ̀gbẹ́lágbáwá ni dàlú ànàbí wa ni alẹ́bí yòókìrù fi áàlì yìí àlọ́kọ̀bà gbogbo ọkùnrin tó jẹ́ pé yóò rí àwọn aráalé rẹ̀ yóò rí àwọn ta ni àwọn aráalé rẹ̀ tí wọ́n máa wù àbàjẹ́ yọ́ọ̀dẹ̀ sáǹpù ẹ̀ yọ faramọ́ kò ní a ẹgbẹ́ mo fókọ́sì lórí ìyàwó àtọmọ obìnrin àbí ni àwọn afọ lọ ìyàwó àtọmọ obìnrin ó tún débi ọmọ ọkùnrin náà ó débi kí ni jàmá ó débi ọmọ ọkùnrin ó lè rí ọmọ rẹ ọkùnrin náà sẹ́rí àdánwò àdánwò mo gbé àwọn òbí ọ̀jẹ̀ sọ bọ́ọ̀rọ̀ fún yín àwọn ọmọ mùsùlùmí lẹ́kọ̀ọ́ ewé ní ká máa parọ́ fúnra wa wà láì àwọn ọmọ mùsùlùmí pọ̀ tán ṣe yahoo tí gbogbo nǹkan ọ̀bá yé mi àdúgbò muslim mo ti ń sọ̀rọ̀ àdúgbò tí mo ti ń sọ̀rọ̀ muslim masala níbàdàn yóò mi ìfẹ́ ma àdúgbò tí mùsùlùmí pọ̀ sí tó ju àdúgbò wa yọ ẹ má mà kọ́ sọ fún mi àdúgbò wo níbàdàn yìí mi ìfẹ́ sọ pọ̀ yọ state torí àwọn ọ̀dùn bíi ṣákí ìṣẹ́yìn adọ́kẹ́ mùsùlùmí pọ̀ láwọn eré àkànbẹ̀ ṣùgbọ́n nígbàtẹ̀ yìí kò sí àdúgbò mùsùlùmí pọ̀ tó tó mùsùlùmí masala àdúgbò wáyé mùsùlùmí pọ̀ tuntun bàbẹ̀ àwọn ọmọ ìyàwó òjà sódì fẹ́ bàtà tí wọ́n mọ̀ tí wọ́n january one tí wọ́n mọ̀ tí bánga 1987 làwọn àdúgbò yìí ni bàbá mi kó àdúgbò yìí tán kó wa wá 1987 làdàdúgbò yìí nílé wá ní yàrá àdìgbò wà láì àdúgbò wa ò rí báyìí àdúgbò tí mo ti dàgbà ní yàrá àdìmú má muslim láòyè mọ́sálà ògbèrè ìdí ọ̀sán ayétòrò ńlá adé epo kókó wa lọ lábọ́ọ̀gọ̀ ayásàbò tàbí gbogbo àdúgbò èyèmí máa fẹsẹ̀ ẹ̀rìn ni dẹ́gbẹ́dá a máa fẹsẹ̀ ẹ̀rìn ni gbogbo àwọn abàlá kólú kankan abòkè a máa ń sa ìgbéèkì tá a máa ká obì kí ni ibi tí ìrìnrí láyé gbogbo àdúgbò ìlọ ó kéré àdúgbò owó òkúrú báyìí ó ti á ti pé December thirty one mọ́júmọ́ January one àṣùmọ́ ládùúgbò àwọn ọmọ olóńjú bá ń gà látàlẹ́ mọ́júmọ́ ṣe báwọn ọmọ ìyàwó lòsù ọjọ́ rẹ̀ tí wọ́n ládùúgbò wá ní five million ìmẹ́mọ́sọ bẹ́ẹ̀ ẹ lọ sí wádìí talọ́gbà àdúgbò ìlú wa ẹ̀yìn òbí ètò sí talọ́gbà ọ̀dọ̀ wa ń bì wọ́n èyí báwọn ọlọ́pàá bá wá wọ́n tọ̀ wọ́n àwọn báńkà tó wá ń dùkú fún àwọn báńkà wá ń fa ogun ọ̀fẹ́ náírà àwọn báńkà tí wọ́n máa ń ṣe pòó tí ó lo òkè tí ó fẹ́ lè sí ìbàtọ̀ fẹ́ dé sẹ́mọ̀ àáfà náà sì lè bí ọdún mélòó sẹ́yìn sóò sọmọ ẹdúmọ́ dájú ni kó ti báńkà tí ó lé wà kálukó lè sùn mo ẹjẹ́ mi ó sún ọgbẹ̀rẹ̀ èmi ní òṣòṣò ti ẹjọ́ pápá pòó kú pípì pápá màmá kan kú lẹ́gbẹ̀ẹ́ lè wà ní yàrá àdìgbò bí a ti tú ìyá ṣe go màmá wà ẹ̀fà tẹ́ńsì wọn ọ̀dẹ̀yẹ mọ́ bò sùn pàápà àwa táwà hypertensive gan wàhálà bí bá kálukú ládùn àwọn ọmọ kéékèèké ò lè sùn àwọn obìnrin ò lè sùn lẹ́yìn ìṣẹ́jú bíi díẹ̀ táwọn ọlọ́pàá dé ọlọ́pàá ti dé àwọn ọlọ́pàá tún lọ padà báyìí wọ́n tún bẹ̀rẹ̀ bá ń ga ni wọ́n àti tọ́wọ́ gbọ́ náà nù bàbá so wọ́n tún bẹ̀rẹ̀ kí o wọ́n ti pàlá dùkọ̀ wa ó sáàmà ni ṣé ọmọ kírísítẹ̀n lọ́mọ yahoo ẹ̀yin òbí tẹ̀ làkàkùn sọ́dọ̀ ọmọ ẹ̀yin ẹ̀ẹ́nì ìwà àlùjẹ náà ta ló sọ bẹ́ẹ̀ nàbí yuna muhammadu sallallahu alaihi wasallam anabi ni alẹ́bi yukiru fi alihi alọ́kọ́bàbí ó rí àwọn ìwà èrí ìwà ẹ̀gbin ìwà ìdọ̀tí adẹ̀wò àwọn ọmọ wa rùn ọmọ ọkùnrin ó ẹlọ́dọ́bà ọmọ yí ọkùnrin ó lu àwọn ọmọ ẹlọ́dọ́bà àwọn ọmọ òṣòlé mọ́ ẹni wọ́n ń ọ̀dọ́ ni gbogbo àwọn àdánwò yìí agbọdọ àdírẹ́sì ẹ̀nà wa o gbogbo àwọn yìí

alimoyim sẹ́wárí àfáàwà àṣẹ́yìn Muhammad sọ́ọ́lì àgbọ̀nà jìjì wọ́n wá ní ẹ̀yìn òbí etí yí mélòó fẹ́ẹ̀fẹ́ sínú dàyú ẹ̀yìn ọkùnrin lọ́bá wíjú o fẹ́ẹ̀fẹ́ wọná ọ̀dà ẹja ayà nínú nǹkan fẹ́ẹ̀rí ní àsìkò tá a wà yìí ẹ mi dáadáa o àáfàá ní lásìkò yìí wà mí ń súwárì fi ásìrì náà alìgbọ́ anìlìbẹ́ntì awìlìmọ́ra filibaiti wà íyà tẹ̀tẹ́sílù bí rọ́jú lílẹ̀ àjìnàbí yóò hàdífú á wàtò hàdífú bí mọ́ yù sámá bilmagazala jẹ́mẹ́ ẹ̀jẹ̀ ẹgbẹ́ àríta adé yóò <laughs> àwọn òbí ọ̀la kàkọ́ ẹ̀yìn ọkọ yìí tọ́rọ́kọ yìí ni wọ́n sábà jẹ́ dájú ara pé ẹ̀ làkàkọ́ fáwọn fámìlì yìí mọ́ àáfàá lẹ́rìí obìnrin àtọkùnrin àbí ọkùnrin àtòbè tán jẹ́ àjìnàbí they are not legally married fún èsọ́kọ àtìyàwó wọ́n mọ̀ wá bára wọn sọ lórí fóònù ó lè má jẹ́ fóònù wọ́n jọ máa chat wọ́n jọ máa ṣe audio call fídíò call wọ́n jọ gbogbo àwọn èkó tẹ́ ẹ rí ẹ pé ká lọ́ máa fi ẹ obìnrin sọ̀rọ̀ wọ́n sì sọ̀rọ̀ one hour mo rántí ìgbà ìsìkùlù ṣé ìsìkùlù náà ní sábà ṣe lóògùn gbà kan ìsìkùlù náà ní láti 12 sí 5 èèyàn lè ṣe fún ikọ̀ ọ̀rẹ́ àbá wà láì tó ọba rí ọmọ ẹ̀kẹ́ ojú rí ọwà ayọ́ ojú ọ̀pọ̀ ní àdúgbò kí ló tẹ̀lẹ̀ kò sọ lóhùn tani bá sọ̀rọ̀ àwọn boyfriend girlfriend ààrẹ kì ó ní wà láì mo ti sògá ìlóhùn ní ó ti bẹ́ẹ̀ tó ti dàgbọ́ méjìlá báyìí yóò sọ pé ìwọ á sọ̀rọ̀ ní 12 to 1 òun nìkan mọ̀ bẹ́yẹn lè kí mẹ́ta mẹ́rin sọ̀rọ̀ èyí kọ́ lọ má rí ibi ó ti ń sọ̀rọ̀ yóò ti rìlíìsì ó fi ń dọ́gbọ́n yọ ó fi yọ gẹ̀ ó fi ara èṣù ti gbáyé mú afọ́ lẹ́wà rí gbogbo àwọn èèyàn tó jẹ́ pé irú nǹkan ó ṣẹlẹ̀ wọ́n á sí fọ́nọ́mà àti kọ́ láti sẹ́ẹ̀rí mo dáwọn èèyàn fún àwọn èṣù kan láìpẹ́ ìyẹn fóònù ìyàwó ẹ̀wò kò lè yẹ̀wò sincerely sẹ́ẹ̀rí obìnrin tó bá kọ́ jẹ́ ni ọlọ́run obìnrin tó jẹ́ ni ọlọ́run yóò kọ́ jẹ́ kọ́lọ̀ ó máa ń nítọ́ òun ju ọkọ gan lọ wàláì àdánwò wọnú ilé wàláì tàláì àdánwò ṣe kéde ọ wọlé àwa mùsùlùmí ọ̀nà tí ń gbà wọlé pọ̀ fẹ́ẹ̀rí pẹ̀lú android phone ok èmi tí mo máa ń sọ̀rọ̀ ilé ìfẹ́ ní ẹ̀kọ́ ọlápẹ̀rẹ̀ tí èbá ṣe pé kálukú kéèyàn ọbẹ̀ wọ ọlọ́ gbogbo skul tí mo lọ láyé èmi àyàfi primary nìkan bóyá tó ní pé ọjọ́ primary ti pẹ́ gbogbo skul tí mo lọ àti ilé ìkẹ́ tí mo lọ adéwọ̀ta fi ẹlẹ́ta high tí mo ti parí wọ̀sá group méjì ní WhatsApp gbogbo ẹlẹ́ta tí mo wà bẹ́ẹ̀ ọkùnrin wà bẹ́ẹ̀ obìnrin wà bẹ́ẹ̀ ẹlẹ́ta àìsàn tí mo ti parí o wà láì WhatsApp méjì lọ́jẹ́ tẹ́lẹ́ta àìsàn tí mo wà máa bù láàárọ̀ bí tí mo lọ WhatsApp méjì ní WhatsApp fún àmẹ́ta ìkan bẹ́ẹ̀ tó jẹ́ àwọn kìlí gbogbo ọ̀rọ̀ wà láìmọ̀ràn nígbà WhatsApp group mẹ́ta ní WhatsApp group máa bì sí mọ̀ wà mẹ́tẹ̀ẹ̀ta àtọ́kùnrin àtòbí ní ogun sẹ́ẹ̀ta mi lọ sẹ́ẹ̀ta mi lọ máàdù Zakaria ló ti kọ́tẹ̀ sí WhatsApp group Zakaria lèmi òun ni mo wà ìjàmbá sẹ́ẹ̀ta mi lọ yunifásitì Ìlọrin tí mo ti ṣe fọ́ọ̀lù dìgírì WhatsApp group yúnilọrin tí mo wà lẹ́yìn tí mo rántí báyìí ọ lọ bíi márùn-ún mẹ́fà ti yí àti mọ̀ parí gangan 2005 ọ̀tọ̀ nìyẹn wọ́n sáàbù ìbílẹ̀ lọ́dún tí mo wà tó ti rántí mẹ́fà ni mẹ́fà ti dìpàtẹ́ǹtì lè nìkan wà lọ́tọ̀ ọkùnrin àtòbí làwọn táwọn wà bẹ́ẹ̀ ò sẹ́ǹbá mi lọ sẹ́ǹbá mi lọ ui tí mo ti ṣe máa ń bá sí lé wọ́n sáàbù ui kan wà bẹ́ẹ̀ ẹ wá jẹ́ àmàmù lọ tó pa ní mi WhatsApp group proprietors mọ wà yọ̀ọ̀fẹ́ lédè wà méjìlá. Mọ́ọ̀sì àwọn ìyàwó wa nínú gbàgbé gbogbo àwọn lẹ́kùn kan pàṣẹ wọ́n pàṣẹ fún rẹ̀ o. Ọmọ kíláàsì wọn sọ síbi láti pẹ́ sẹ́fẹ́ tó jẹ́ pé kìí kéjì ọkọ̀ ọkọ̀ tó lò fàbẹ̀ wà sùn náà ní kéjì ọkọ̀. Ṣáàtì bá bẹ̀rẹ̀. Sàwọn àlékún. Ìfà gbọ́dọ̀ ṣe ìbáṣe. Yes. Kí wọ́n ọ̀bà bẹ̀rù ọlọ́run ó bẹ fẹ́ jọ kàwé tó rókọ rẹ gbogbo bí ọba ti rí èmi èmi èlò ọkọ mi rọ̀ṣíd àṣìkò mi máa lò èmi ìpáàrọ̀ ọkọ tó ọba ti gbé mo bèbí ètò lórí íńtánẹ́ẹ̀tì call me to order rọ̀ṣíd àṣìkò ẹ̀yọ kan náà ni ara yìí kí pàtàwọ̀ àfáà lọ́wọ́ àti ká máa pààrọ̀ ọkọ mi tó bá ti ráwọn tí pààrọ̀ ọkọ pààrọ̀ ọkọ á mọ̀ fúnra pé èèyàn bú mi ọ́ olórí gbogbo ni ọ́ èèyàn olórí rẹ̀ kí lẹ̀ pààrọ̀ ọkọ ló pàtí gbogbo ayé mọ̀ ọmọ òkè ọwá ní package mo ní ní kí mo ọba jẹ́ lóṣè skul mo ó fún àkáǹtì fún skul mi lọ́tọ̀ èyí bá ń ṣe mi láti bí mi èmi ni mo ń ṣe mi ìwà ni kọ́ ọmọ ìpàrọ̀ ọkọ̀ ẹlòmíì kọ́ ilé iṣẹ́ rẹ yọ wà ló kọ́ kan ta lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ó rọrùn lásìkò káwọn èèyàn sáré máa kọ̀nẹ́ẹ̀tì wọn ní WhatsApp ní Telegram ní TikTok ní Facebook wọ́n yóò wà sẹ́ni káwọn ti boyfriend ni àbàfẹ́fẹ́ ra wọn ní nẹ́tíwọ́ọ̀kì ní kọ̀nẹ́ẹ̀tì láti ń lọ gbogbo ìwọ́tọ́ ọjọ́ fún iná àwọn àfáà ní iná àfáà aládẹ̀wò náà mọ́lé ayé sọ́ńdà àwọn ọmọ ọlọ́mọ láàmú lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ẹ̀mẹ̀rújọ́jọ́ kẹ̀yìn àbọ́lọ́ nìkan

láti sọ fẹ́ ìfẹ́ ìjọmọ̀ wà tẹ́ bá ní pa ash àtẹ̀kẹ́ sórí ibú ni o bàbá rẹ̀ tó bá ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ó jẹ́ ọwọ́ náà ìwọ náà ó tó kò lọ́dọ̀ ọlọ́run bàbá má ṣe bí ẹgbẹ́ ti ta kòkò tó ń díẹ̀ tán fún ní kí ni o ìró àmọ́ fún ní skẹ́ẹ̀tì ọ̀rọ̀ dàgbò jẹ́mọ́ ẹ̀fẹ́ bá ní lọ báyìí àáfàá ní òkú bí ìtàn ọ̀rọ̀ ti àbá ní sọ̀rọ̀ òun nìyẹn àfáà níwà àyẹ́dìbọ̀ bí kí ni ìdíkọ́lúwà ti ní ṣídá nìta ìfẹ́ sí máa rọ́júlé àjìnàbí ọlọ́bàá ní sàn wa àṣẹ Muhammad sọ́lẹ̀ àgbàdàjì bàbá lára kéèyàn jẹ́ gbàjú ọkùnrin tí wọ́n gba kòkò tó tiẹ̀ tí wọ́n wá mú kẹ́rù àbí wọ́n mú nírò òun ni kó orí kan nínú àwọn ìyàwó kán wá jókòó pẹ̀lú ọkùnrin àjòjì ọ̀rẹ́ sọ̀rọ̀ ọdọ̀ ra kọ̀fọ́tébù mo rò pé gbọ́n bá àpá nǹkan lé ọmọ rẹ̀ obìnrin ọlọ skul títà wọn kẹgbà wá sí ilé kọjá ọkẹ̀rí wọn fífi kò sí wàhálà kankan bẹ̀ àwọn sáà gbé kéèké kọ́ dúró wọ́n sọ̀rọ̀ pẹ̀lú kan kéèké pẹ̀lú ẹni máa bá wájú ilé yìí yóò bá wájú dúró ju <laughs> níbi géèkì ó ti rà pé sísáì àtẹ̀wò ṣe kí ni ó ń ṣe ìyàwó rẹ̀ jókòó pẹ̀lú ọkùnrin kọ̀ọ̀kan débi wọ́n jọ sọ̀rọ̀ ó ti kọjá ọlọ́nọ́mà ọkùnrin jókòó jíjókòó wa kọ́ àáfàá ní ètò wa burú ni àlàkálùwà wọ́n jọ wà kọ́rọ̀ mo kọ́ mo láti di jíjókòó èyí ọ̀gá kọ́lá àpá sọ and èmi wá sọ fún ọ pé ibò kán jókòó gan kán máa sọ̀rọ̀ kán wà comfortable ìyẹn ni ó lè ti wọn lọ bí kéde o kálúà ìyàwó rẹ̀ àtọkùnrin jẹ́mọ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àárín o bọ́yọ̀kùnrin kan ra mọ́tò tinted glass òun àtìyàwó rẹ̀ ti wà ní mọ́tò tinted glass wọ́n dẹ̀ ti tinted glass mọ́ rí wọ́n dẹ̀ sọ̀rọ̀ ìwọ ọ̀dẹ mọ̀ déédé àsìkò tán wá fẹ́ bóde nu mọ́tò ìwọ kẹfẹ́ kọjá sáwọn àlékún ẹ my dear wife nínú mọ́tò painted glass àẹjọ ah, sáwọn àlékún tá ní bàbá oní painted glass ẹ̀ẹ́dẹ̀ akẹ̀mọ́ ń gbé kọ́ńtráàtì fún ẹni ah, ẹ̀ ń gbé kí ni fún ẹ ṣùgbọ́n ó ní pé ta ló painted glass bọ̀dá rẹ̀ má kọjá àlọ́ bọ̀dá rẹ̀ wọ́n lè jọ wà kálúwà bọ̀dá rẹ̀ lè máa bá sùn nínú mọ́tò àwọn sọ̀rọ̀ fámìlì èyí ó ti bọ̀dá tí bá bọ̀dá tóun náà jẹ́ aláburú ìyàwó rẹ̀ wá bóde ní tainted glass pẹ̀lú ọmọ ẹ̀rí tó ti bàlágà lọ èmi kíkan ọba bọ́ ọmọ ẹ̀rí obìnrin àtọkùnrin nínú yàrá kan ládùúgbò náà bá jọ bóde nígbà wọ́n jẹ̀ tó bóde ọkùnrin yẹn bá tó láàgbò ánàgbòwòlà ẹ̀ ó sì gbogbo nǹkan náà wà àwọn aláìsà yúùtù gidi ni ọ́ wọ́n ti gbàgbìjẹ náà lọ́wọ́ rẹ̀ wọ́n gbé jáde náà bọ̀ jẹ́mọ́ tá ń sọ yìí àwọn bíi àdánwò tí wọlé mùsùlùmí láà ń sọ yìí àfọ́ àwa ní tọ́ba tilẹ̀ ti pé ọ̀nyọ́nu sí bìkálíwátì ìhídá nìfàáyì báyẹ̀tì máa rọ́jù lé àjìnàbí yìí tó bá ti di pé èyíkéyìí obìnrin tó ní rẹ èyíkéyìí obìnrin ìyàwó rẹ ọmọ rẹ àbúrò rẹ obìnrin ọmọ rẹ obìnrin ọkùnrin wa ń wà pẹ̀lú ẹ̀ ní kọ̀rọ̀ inú rẹ dẹ̀ dùn áńtà dàjú jẹ́mọ̀ o áńtà máa ń dá àáfàá nìyẹn nìkan tó kọ̀ wákàtà min alil baiti tarkab bil furati'a ma'a ajnabish kasa'ik wa e to gba re afa nígbà tó jẹ́ pé ìkánú àwọn obìnrin rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ obìnrin òun nìka àti dráìfà òun nìka àti kíkókè dráìfà o ìyàwó rẹ̀ fẹ́ lọ sẹ́rí àwọn bá tún jẹ́ pé ọlọ́rọ̀ wà lọ́rọ̀ ẹ àtúnkọjẹ́ ẹnu àlà oko síbi àdánwò òní wọ̀ ìwọ ní mọ́tò mẹ́ta ìwọ máa ń gbé kan lọ níṣẹ́ ó dẹ̀ ní dráìvà ó ma ń gbé ìyàwó rẹ̀ lọ iṣu èlùbọ́ ẹ̀wà ìyàwó rẹ̀ wà ní mọ́tò kọ wa máa fún un jẹ́ kọ́mọ rẹ̀ bá ti bàlágà àbọ̀dàgbà kọ́tẹ̀ ó lè jọ́kùnrin ikosi kẹta àwọn kan jẹ́ lè lòó wà bá ń jẹ́ ìyàwó rẹ̀ àti driver nìkan mọ́ta àbò try trust my wife consensus ò lè dámò pàápàá ìwọ gbọ́jẹ́ pé tó máa rẹ̀ lú kí mọ́lẹ̀ òfin ẹ̀ ìyàwó rẹ̀ gan òun àti máa jọ ń sọ̀rọ̀ wọn láníyàn sínà o ṣùgbọ́n wọ́n ti ń sọ̀rọ̀ máa ní fílẹ̀ fún bàbá ìgbà tó bá ra ata tó bá gbé mi lọ ọjà yóò fowó ẹ̀rọ fáìfà láì yóò fún mi bàbá lè mọ̀ láti ní àbúrúkà ìyàwó ọ̀gá díẹ̀ díẹ̀ ìyàwó ọ̀dọ́ bàbá ní interest ìyàwó já eh, dráìfà já ìyàwó rẹ̀ lẹ̀ sáàtì ìlú àtúnṣù ìwọ́ sí ló sí ilé àwọn ọmọ ti lọ sùkú wà láì tásọ fún ọmọ àdánwò lè ṣẹlẹ̀ dà yúùsù ni ọ irú ẹ̀ náà nìkan tó jẹ́ pé ọmọ rẹ̀ obìnrin ọgbà private teacher ọmọ rẹ̀ wà ń secondary school private ìdájọ́ pé yóò ọmọ rẹ ń lé ní four thirty to six thirty àbọ̀ ọgbà wùsáàsù ọ̀nkọ́mọ ọmọ obìnrin tọ́lọ̀ ń ọmọ ọmọ márààrún tó bí obìnrin ni wọ́n ọ̀dẹ̀rí ọkụ wọn ní ìrọ̀lẹ́ ńgbọ̀ wá kan ọmọ ìtọ́ wọn o ní sùkú wọn ìwọ náà ti lọ ọbẹ̀ ọwọ́ kù sáàtù àti eh, ọmọbìnrin ìtọ́dàgbà táàsọ fún ọgbẹ́ láàrin ọdún kan ìjọ ẹ̀dọ̀bí apàdé àbíjọ́ kan tẹ́ lọ ọ̀nàwó kan abẹ́ tíráàfù àdánwò lè ṣẹlẹ̀ láàrin òsáàsù tó bá fi lè pẹ̀lú òsáàsù ṣé tíṣà sùkú ní àmì ẹ̀mọ́ níbi òsáàsù lọ. gbogbo ìṣe bá ń ka tíṣà ọkùnrin fún ọmọ ní obìnrin lọ́dọ̀ tèmi kò wà máa kú tẹ́ẹ̀bà wá gba tíṣà ọkùnrin ẹ̀mọ́jọ́ jẹ́ pé wọ́n máa dá wa kọjẹ́ pọ́pù kò síbi àdánwò tí ò ti lè fẹlẹ̀ àfáà ní ẹnìkan tó kọ́ wà á ń yẹ́rí bọ́ adẹ́rádọ̀ a lè kí mọ́ bíbí láìpẹ́ wà á ń yẹ́rí bọ́ bí kùrú jì iná dúnà ìjábìn ṣẹ̀rẹ̀ àfáà ní ara dàjú tí ò lè wá jẹ̀nà tánàbí kàmàrà àwọn mẹ́ta tẹ́yẹ́ pé àgùjọ náà di aráàmù fún wọn ara ẹ̀ ní kó orí ọmọ rẹ obìnrin kọ́ jáde nílé ìjà ìtumọ̀ ní pé ọmọ rẹ ń sí àyàlẹ̀ ó ń sí orí àwọn èèyàn ọmọ fi orí ọmọ rẹ ọrùn rẹ wọ́n fi máa ṣe ìfàjẹ́ ní àdúgbò dayúùsù ní o ọmọ rẹ jáde ọwọ́ ara mú káàfù kan àti orí àwọn gbogbo ọrùn àwọn ah, ti gbajúmọ̀ lọ́wọ́ orú omi bẹ́ẹ̀ wọ́n gbé Sunday lé lọ́wọ́ wọ́n bọ́ sóko tó ń di ẹ̀wọ́n wa wọ́n yà bá wá skẹ́ẹ̀tì ọlọ́run mọ̀jẹ̀ kọ́rọ̀ wa ó ṣe kéde o kọ́dà wo àáfàá ní irú ẹ̀ náà tó ní àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlẹ́ àfúlàm wàlìmọ̀jàláàt àwọn fíìmù ọmọ tí ẹ wá ń ṣe fíìmù àwọn èèyàn wá ń fi ìhòòhò ọmọ rẹ̀ sì máa jẹ nínú fíìmù àbí àti tọ́jọ bẹ́ẹ̀ ńlá fẹ́ fáwọn èèyàn wa náà tàn tó àwọn agbásàgà fẹ́ ṣe táwọn ọmọ ọmọ tí lò jáàbù wọ́n wà wọ́n wà sí àwọn abìkan lẹ̀nu ara wọn ìlànà ní ẹ̀ẹ́gbàsàgà ẹ̀ǹgbé orí ibú ga òfò ga èsì ga sùkú bí kò tó kí gbẹ́sẹ̀ ga àfàtọ́ yẹ ká ẹgbẹ́ga ẹgbẹ́ga gbogbo ẹ̀yìn tẹ́lẹ̀ ìfagbáfàgà lọ́dọ̀ mi ẹ̀gbádùn afẹ́ṣù ò bá kóbìnrin ọ wọlé kọ́ wọlé ọkọ̀ àti tẹ́sí ilé òun lẹ dìsílẹ̀ rẹ̀ lẹ́dọ̀ bí apàtì lérí káwọn ọmọ yọmọ pé kankan jẹ́ ìbálé ìdáná nǹkan kan ìkó nǹkan lọlé àwọn obìnrin tẹ́ bá bá obìnrin tó wà virgin tó bá wá di bí ìjọ kejì bàbá ẹ̀yìn dàgbà láàrin wa o yóò wọ́n wà àwọn bíi àgbọn nǹkan nǹkan gbogbo àwọn nǹkan ìfaná àwọn nǹkan tó fúlù wọn kò lọ lóòótọ́ ọkọ̀ fábí ìfìfọ́ ṣùgbọ́n mò ń sọ fún yín ara nǹkan tó dára ádà ìṣesí tó dáa ni ọfẹ́ ọmọ obìnrin wàlẹ́ ọ̀dẹ̀ bá ní bẹ́ẹ̀jì lásìkò táwọn ọmọ ti olórí kó kan lọ lé wọn ìkan náà àwọn ọmọ wa fẹ̀mẹ̀ká ìlà ìpẹ́ yìí wàlẹ́ inú mi dùn màmá ẹ̀ náà débi náà kó díẹ̀ wà bóòkó nǹkan mo ní tí mo ń jẹ ní sáfà ganu sí alhamdulilayi mo ní sọ ẹ̀mí tí mo jọ bàrùbàrí kan wà láì kánú àwọn ṣúdẹ́ǹtì ni ọkọ wọn dẹ̀ bá ní fẹ́ àwọn àfa rẹ̀ wá kankan láláwá màmí wá kó fèmí náà àwọn ẹni fọmọ ẹni ní ara ọlọ́run náà kan ọkọ ẹ̀ kẹ́ńbẹ̀ kọ́kùnrin ọwọ́ ṣòkòtò kẹ́ńbẹ̀ tọ́ba súnà mo tí ò lè dójúgo ẹ̀ e promote ẹ̀ ẹ̀ wá lẹ̀ àwọn ọmọ wà sí àyàlẹ̀ wọ́n sì orílẹ̀ èṣù lẹ̀ gbé gáyẹ̀ náà gbogbo eléyìí àdánwò ní sí kí ló nínú magazine gbogbo ń tọ́jọ gbogbo eléyìí ara tí ò lè dé ìyọwọ́ àlùjànnà kí wọ́n bá pé wọ́n ọkọ̀ ìjàmọ́ dájú kí wọ́n bá pé ó dájú ọlọ́mọ sí wá ní dájú ẹni tí è lákàkùn síyàwó fáwọn ọmọ rẹ̀ àwọn àbúrò rẹ̀ obe àbáwọn tí ń gbé tọ́bẹ̀ ní abẹ́rẹ̀ àwọn áàrù àwọn ará alẹ́ torí náà látòlé lọ ẹ̀jẹ̀ alákàkùn sáwọn ọmọ wa kọ́mọ wọn mọ̀ jáde lé ọmọ ọkùnrin kọ́mọ ìdí ọkùnrin

wa rahmatullahi wa barakatuh